لله قارن بين الدين والثياب التي تمثل الوطن فقال سبحانه لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقتصين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم فآل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه في سركم وجهركم يقول سبحانه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أيها المسلمون عباد الله حب لوطني في الإسلام من فعل على يرنين الإسلام بنقل الوطن ولا يتصيب ينجي sílẹ̀ máa fi ń tira rẹ̀ báyà wọ́n ní èèyàn síbẹ̀ ní o àbí wọn ò dẹ̀bi síbẹ̀. ìwádìí fẹ́ẹ́ rújà àjábọ̀ yìí lọ́jọ́ fún ẹ̀dá níyà kọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n tún ti so ìfẹ́ ìlú papọ̀ mọ́ ìfẹ́ mi ìyẹn ní pínlẹ̀ kan náà bí ìyẹn ti máa ń fẹ́ràn mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìyẹn ti máa ń fẹ́ràn ìlú rẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ní sọ́tún nìta àyà sixty six ọlọ́run ní wàlọ́ adnà katabina alayhim àdàkọ̀tòlù àǹkóṣàdù ọlọ́run ní dáa bá ṣe lọ́rẹ̀ ẹ̀yẹ fún wọn ìgbà ọ̀yẹ̀ para yìí àwọn ìkúrò ju mi ń di yarí kù àbẹ̀dẹ̀ tí ẹ̀kọ́ afẹ́ lọ́rẹ̀ ẹ̀yẹ fún wọn ìgbà ẹ̀yẹ jáde kó nílùú yẹn jáde kó lè yín mọ́ fa'aluhu illa qalilun minhum wọn ò ní ṣe bẹ́ẹ̀ àpá wọn díẹ̀ nínú wọn obìnrin yìí pé ká nífẹ̀ẹ́ ìlú léèyàn fi ń tira rẹ̀ àdámọ́ ẹ̀mí ni ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala dídàmúrò orú ìlú yìí ìlú léèyàn fi tira rẹ̀ ọlọ́run gbé kalẹ̀ ní ẹ̀sán ìwà àbàjẹ́ fáwọn yahoo ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala sọ báyìí pé wọ́n ìdá wàhálà òun بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا ọlọ́run nígbà ọjọ́ tí ń bí àwọn ẹni àkọ́kọ́ tí ó wù àbàjẹ́ ọlọ́run ní àwọn arẹ sí ìbáàdà lánà àwọn ẹ̀dá kan láàrin wa tí wọ́n jẹ́ ẹni tó lágbára gan ọjà kù ìlànà tìyà wọ́n wá gba ilẹ̀ wọ́n gba ìlú wọn wọ́n ká ní wá àjà mọ́kùnrúnlá eléyìí tí àdùká wà ní eléyìí tó ṣe yí pé ọlọ́run ọba ṣàtúnṣe rẹ̀ látàrí níbi fẹ́ẹ̀lú ìsọ ìlú dahoro àbí ìmú ẹ̀jáde kó nínú ìlú ọlọ́run ọba sùhánù ọ̀dà alátẹnu àtẹ́lù ó sì wá ń lọ àdùká ní èyí tọ́lọ́run ọba gbà lọ́wọ́ àwọn jẹ̀fúùsì tí wọ́n sì tó àlùkáwà dé náà tí wọ́n á padà dẹni tó ti àìlójú bí. ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ báyìí pé wà ìdí akọ́fẹ́ mi ta gọ́gùn látàkùnfìkú lẹ́dí máa àgùn. ọlọ́run nígbà tá a gba àlùkáwà ní kí la gba nínú àlùkáwà níyẹn òun ní bí ẹ jẹjẹ ara yín lẹ̀ ẹ para yín wọ́n látòkùnrin dúró náà àwọn bùsàkùn mí ìyàrí kò. ẹ ti gbọ́dọ̀ léra yín kó nílùú ẹ má múra yín jáde kó nílé yín tó ń mọ àkùrá òkò lẹ́yìn náà sì fi di àlùkáwà ní tá a lọ́wọ́ yìí múlẹ̀ wà ń tún tẹ̀síkájú náà tẹ̀lé lórí ẹ̀ ọlọ́run ọba sùhánù ọ̀tá lábọ̀ pé tó ń tún ká òlà ní ìgbàgbọ́ ẹ wá bẹ̀rẹ̀ sí ní kó ṣe pé ẹni tó wà nígbè kò ní kọ́ yẹ ẹ túlẹ̀ ìwọ ni ọ̀jẹ̀ fún yẹn ní lè ṣe ọlọ́run ọba sùhánù ọ̀tá aláwa ṣe ọ̀ padà ọ̀ fi yà lójú ti jẹ wọn ọlọ́run ọba ní afa tó mímú nẹ́bí máa lè kíkà ṣé ẹ máa nígbàgbọ́ sí apá kan síra ni ọ̀tẹ́ kúrò nẹ́bí bá ẹ sì máa fọ apá kan fama jẹsẹ ọmọ yìí ẹ fàlùdá kàmí kùmù kò sí ojú ọjọ́ fẹfẹ tó bá ti wípé eléyìí ju ìdójútì láyé lọ wọ̀nyọ́ mẹlẹ́yàmọ̀ tọ́ba wa ti níjọ́ gbẹ̀dẹ̀ àlẹ́yàmọ̀ yọrọ dùnà ìlà aṣáṣe àdá á darúgbó àwọn ẹni bẹ́ẹ̀ padà síbi èyí tó lé gbogbo nínú yà wọ́n mọ̀ lọ́ òyìnbó ìlé àmọ́ àgbẹ̀lú ọlọ́wọ́ gbàgbé ohun tẹ̀ ń ṣe yóò ti fún yín lẹ́sẹ̀ rẹ̀. ayé wa ti fi náà ìbá dàgbà ẹ̀yẹ́ ń ṣe ọlọ́wọ́ bá alọ́lọ́wọ́ bá sùhánù ọ̀dà alájọ yé wa wípé ibi tó bá jẹ́ ìlú èèyàn tó jẹ́ ààyè èèyàn èèyàn gba àtàwọn ẹni tó wà mẹ́rin rẹ̀ kódà kí wọ́n bá jẹ kóso ìlú ní ọba jẹ àbọ̀ wa bẹ́ẹ̀ a gbọ́dọ̀ sọ ọ́ di ìfẹ́ yìí tó ti fáwọn èèyàn kan ní ọgbà wọn ọba àbá aburú èsè wùsẹ̀ bẹ́ẹ̀ là ń sọ sọ́mọ olùsàlẹ̀ yẹn níbi ìbẹ̀rẹ̀ ìbánisọ̀rọ̀ wa tọ́ba adẹ́dàdé láàyè ti ha gbogbo lọ́rùn ànílẹ̀dì ilẹ̀ lábíyọ̀ kọ́ọ̀tì ló ń gùn fìtì. ọlọ́wọ̀n ọ̀fọ̀fún yìí nípa àwọn ẹni tí wọ́n bá ń jà nínú ẹ̀sìn wọ́n yóò ní ogun mi di wọ́n lé ikọ̀ nílé yín wọ́n ikọ̀ nílé yín. à ń ọlọ́wọ̀n ni dáadáa wọ́n tó kò fẹ́ fún ilé kẹ́ẹ̀sì tó ti dọ́gba ọlọ́run ní kẹ́ẹ̀ má ti dọ́gba fún wa o. ìnáwó àyọ̀kẹ́gbọ̀n lè mọ́kọ̀ sí fúyìn dájájú ọlọ́run ọba ní ó nífẹ̀ẹ́ sí àwọn ẹni tí wọ́n ti dọ́gba. dọ́gba yìí kódà bí ẹ bá ti ń mùsùlùmí ó tún ti dọ́gba fẹ́ni lọ́jẹ́ káfíìn. àmọ́ bá dẹ́ta ní kìlúmọ́ yẹn àbùmùlọ́. àmẹ́ni tọ́lọ́run ọba kọ̀ fún yín. ànílẹ̀dí rẹ̀ kọ́ńtà lókun fi dín àwọn ẹni tí wọ́n bá ń jà nínú ẹ̀sìn wà kọ̀ọ̀jú kò fi ṣìyà rí kò tí wọ́n tún wá fún yín kò nílé yín wọ́dọ̀ haru aláni sọ̀rọ̀ dìkù wọ́n tún wá ṣe ìkúlọ́wọ́ lórí bó lẹ́sìn kò nílé yín bó lẹ́sìn kò nílé yín à ń tàwọ̀ lọ́wọ́ ọlọ́run lè gbọ́dọ̀ níbi àwọn ènìyàn ọmọ ìyẹn tàwọ̀ làwọn ẹni yóò tọ́ bá gba tàwọn ènìyàn fáfúlẹ̀ ìkàfọ́mù bọ́ọ̀lì àwọn ènìyàn alábòsí ni wọn sọ́dọ̀ olùkẹ́kìlẹ̀ ayàtẹ̀jọ́ sí ìlú èèyàn àdámọ̀ ẹ̀mí ni kéèyàn nífẹ̀ẹ́ rẹ̀ kéèyàn bá lè fi jáde bẹ́ẹ̀ ń dábìrì kéèyàn fẹ́rẹ̀ lú ẹ̀ tí ìbá ti fi payà lé irú ìpayà tó ń bá wọn ẹnìkan kò yẹ kí wọ́n jáde kóńdù wọ́n jáde kóńdù nítorí ìpayà yẹn ọlọ́run ní àlọ́kárọ̀ ìlẹ́lẹ́dì rẹ̀ kọ́rọ̀ ju mi ti yá rí ẹ̀ láwọn ẹni tí wọ́n jáde kóńdù wọn ni wọ́n jáde kóńdù wọn wọ́n kò kò ló wọ́n sì ju ẹni kan tó ẹgbẹ̀rún bíi mẹ́rin házàrà lọ́wọ́ wọ́n fi ń sọ̀rọ̀ àkókò ẹ̀mọ́ ẹgbẹ́ nù sẹ̀ríà kò síbi tí kò lè ti báyìí. Tàwa ìyẹn wà nílò rẹ̀ ní àbí kò sí nílò rẹ̀ àgàgà ìgbóná lọ́bẹ̀ẹ́lẹ̀ wà òfin táwọn bá wà ń tí ò ní káwọn mú báyìí. Ọlọ́run bá sáré ọ̀tá alámọ̀kọ́ lẹ́lámọ̀tòlá ọlọ́run wá sọ fún ọ yìí pé mọ́ọ̀tù àní ẹkú tún bàtà ìyá ọlọ́run wá padà jí wọ ọ̀nì ọ̀la lórí àwọn èèyàn wọn là kí n náà sàrọ̀ nẹ́ẹ̀sì láyé sùkúrú ṣùgbọ́n pípọ̀ àwọn èèyàn wọn ò ní sọ fẹ́ eléyìí wọn sábà bá kọ̀rọ̀ àyà ìgbà àti mẹ́ta lé ní ogójì. nínú kẹ́tọ́ jẹ́ kí ládàá àwọn àlùkàjìrò tó jẹ́ kó tóbi òun ni pé ìlú wọn tó ti padà mọ́ ẹ̀mí òun ni kéèyàn fẹ́ràn ìlú yẹn. àwọn àlùkàjìrò wá fi ìlú yìí lẹ̀ wọ́n lọ sáàyè míì tó ṣe pé wọn ò gbé bẹ̀ tẹ́lẹ̀ ìyẹn jẹ́ kí ládàá wọ́n tóbi gẹ́sà wọ́n tóbi ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ báyìí pé falladhina hajaru wa ukhriju min diyarihim ẹ̀ wá ọ̀rọ̀ àwọn ẹ̀sìn wọn sì fi jọrọ láti mọ́kà lọ́sílọ̀ dínà tí wọ́n tún mú ọ jáde kúrò nílé wọn wà ó dùn bí sẹ́bíìlì wọ́n ti tún ṣe tùtà fún wọn lójú ọ̀nà ìlẹ̀ ọlọ́run wọ́n kọ́ ọ́ wọ́n jà fitafita wọ́n kú lamu kafiran na anhum sayyi atihim ani ke fi lu ye le a ororo nítorí pé tẹtẹ ọmọ rẹ àdámọ rẹ oníkọfẹrẹ rẹ bá fi wá kó àwọn ẹsẹ kọkọ yìí fún ní màá pa gbogbo àwọn wọn rẹ wọn làwọn ní fìlànà òmìnira fi mí ń tàbí ẹ màá sàwábà min indillah ìyẹn ò máa jẹ́ ẹ̀sán látọ̀dọ̀ Allah wallahu indahu ọ̀nà sàwá ọlọ́wọ́n ọba nìyí ẹ̀sán tó da jù mẹ́ lọ́dọ̀ rẹ̀ eléyìí wà ní suratu Al-Imran àyà ìgbà òjì márùn. àní ọlọ́wọ́n ọba kò fi yìí fún àwọn àlùkàjìrì nípa ife ìlú wọn dáadáa wọ́n yẹn máa ń fẹ́ràn ìlú yìí àní wọ́n fi ilẹ̀ ọlọ́run lè lè fún kọ́rọ́ ìlú kàjìrì nínú àwọn tó gba gba ìgbà ogun tó ti fẹ́ àjà àwọn ọ̀tárí wa ni wọ́n da ogun dúkìá lẹ̀ nínú ẹni tó ní ìpè ogun yẹn ọlọ́wọ́ bá nínú ọ̀nìlẹ̀ ìmọ̀ràn ìlú hajiri àwọn tálákà nínú àwọn ẹni tí wọ́n àjò láti mẹ́kà lọ sí alẹ́dínà ó kórè àwọn tí wọ́n mú jáde kúrò nílé wọn wọ́n tún mú ọdá ti jáde fún lọ lórí àwọn ìyẹ́wò kàkúnà fàlìlà mìíràn lọ ní ọ̀rẹ́ tí wọ́n á nà irun tí wọ́n wá náà ní ọlá lọ́dọ̀ ọlọ́run àti ìyọ́nú ọlọ́run wọ́n yẹn ń sòrò lọ́lọ́ àwọn sòwòlà àwọn ènìyàn kẹtẹrí wọ́n ràn ọlọ́run lọ́wọ́ wọ́n ràn òṣìṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ kúlẹ̀ níta fún mọ̀sáàlì bóòlù àwọn èèyàn ni wọ́n sòdodo nínú ìmánì wọn. ọlọ́run tó wá gbé ìṣesí àwọn àǹsọ̀rọ̀ ọlọ́run tètè sí wọn ga. ìgbà kò rọrùn ayẹyẹ gbogbo ẹ bẹ́ẹ̀ ni ọrọrùn rárá bí o ti rọrùn kéèyàn fi ìlú rẹ tó nífẹ̀ẹ́ lẹ kò tó wá rọrùn kájèjì gòdògbò kí ó tó wá wá látàyè kan kéèyàn tó wá gbà láàyè nílùú rẹ jọ ya máa bọ kí lọ fẹ́ ọyà máa gba ogun nǹkan tó ọba fẹ́ Ọlọ́run wá gbé fún àwọn almuhajirun ti à wà táwọn náà wù pé wọn gba àwọn ọmọ ìyá wọn láàyè nílẹ̀ wọn èyí ti sábà rọrùn bẹ́ẹ̀ ẹnì pẹ̀lú mi tó bá dé ìlú mi tí ọba gbé abáyá padà sáfò bẹ́ẹ̀ nígbà táwọn ará abẹ ọba gbà ọba gbà fún ara bí bí wò sọ̀rọ̀ ọlọ́ọ̀ni wọn lẹ́dí iná tàbá wà ó dára wà ní ìmọ̀ àwọn ẹgbẹ́ pé wọ́n nígbà láàyè nílé tí mọ́ni tún bẹ fún wọn. ẹ̀rí ọlọ́ọ̀ni ṣáájú ṣáájú ní ọ̀ká òmùsùnmí tó dé yóò fi bóńdà mọ́ni há jarọ ilé ìdè wọ́n nífẹ̀ẹ́ táwọn tó ti jẹra wá báwọn wọ́n láàyè jìdú náà fi níbi ohun tí wọ́n gbé kalẹ̀ fún àwọn mùsùlùmí tọ́dé yẹn wọ́n yóò ti róòdà àlà àwòfóṣèjì wọ́n á ti tún máa fún àwọn ọmọ ìyá wọn yẹn tó ń fún ọ lọ́lá jùlọ wọ́n lọ òkè alẹ́ ní ìfọ̀sọ́sọ̀ kódà kó ṣe pé ohun tí wọ́n gbé kalẹ̀ fún àwọn náà níjẹ̀ ọlọ́run ni wọ́n ti ọwọ́ gan ó ṣòro kéèyàn wá bá yẹn nílùú yẹn kéèyàn tó wá gbà láàyè torí ọ̀fẹ́ gbogbo ọ̀rọ̀ tí bá ń bẹ́ẹ̀ lò ó ti kọ́ fún ẹ lómi kọ́ ọlọ́run ní ọmọ yóò kọ́ ṣọ́kànlẹ̀ sí i ẹni tó bá yọ ahun tó ní ojú kòkòrò nù tó bá yọ ọkọ lẹ́nu rẹ̀ fáwọlẹ̀ nígbà mọ́mọ́lẹ̀ mọ́mọ́lẹ̀ lórí àwọn ènìyàn ni ló jèrè ni wọn àwọn tó ti ṣe bẹ́ẹ̀ ni àwọn àǹsọ̀rọ̀ ajá nígbà tó jèrè ni wọn bí dábìrì pé kéèyàn ní bẹ́ẹ̀ lò àdámọ́ yẹn ló fi wà lójì àti sẹ̀rí àníkà fún ẹni tí ọba jẹ́ àmúrọ̀bà àwọn tó bá lọ sí kó jáde ẹni kọ́ wà tó di ayẹ ọba adẹ́dá ni àyíwò pa òní nà ọ̀rọ̀ àbí ká sì lé wọn kó nílùú ẹni ibi tí wọ́n nífẹ̀ẹ́ sí tí wọ́n ti bá sábà kí wọ́n wá kó mẹ́ ẹni parọ́ onírúkọ arọ́ onírà jẹ níbi yóò sọ́ba rẹ̀. bákan náà olúwa ló jìyà tí wọ́n ní ká fún alágbèrè alágbèrè ìgbélẹ́yìn tó ẹgbàá ọgọ́rùn-ún kan ọba ọjọ́ lọ ẹ̀sọ́ yìí pé kéè sí ìlọ́mọkè láyà nínú òfin ẹ̀sìn ni wọ́n ti máa ń lo sẹ̀ríyà lẹ́yìn tó gba bíláàlà ọgọ́rùn-ún kan wọ́n ní kí wọ́n tún lè fóun nínú fóun ní ti ọdún kan gbà kú ẹ̀rí nítorí pé yẹn fi ti nífẹ̀ẹ́ sí ni kọ́ wá kó mbẹ́ bàbá láàjì àní òun náà ní ọ̀rọ̀ kan tó ṣe yí pé ọkọ mọ̀ nǹkan tí wọ́n máa ń rí ìwọlọ́wọ́ba ní àìlẹ́wò ànẹ́kì káyọ̀ àǹtìlá wọn lọ kọ́ ju dáa mọ́kà ìwà ń sọ bẹ́ẹ̀ inú ọ̀rọ̀ tó kọ́ mọ̀ nǹkan táwọn èèyàn máa ń sọ nípa abáàlẹ́lì èyí jọ tó kọ́ àbátẹ̀rin lè fi pọ̀ jù wọ́n sábẹ̀ fi hàn pé èèyàn fẹ́ nífẹ̀ẹ́ ìlú ẹ̀ náà ni ìwọ nílẹ̀ tó lóore jù lórílẹ̀ bákan tí ì bá sàn àwọn ará àwọn tó ń bá ọ ń gbé lòwọ̀ tí wọ́n mú mi jáde fún bẹ́ẹ̀ ni mi ní jáde rárá bí ju ọlọ́run bá tún hàn mí wọ́n dà ó tún sọ wa lára pé káwọn bá ti bí àwọn bàkàtà bí i àwọn tó ń pẹ́ fún ara wọn ni wọ́n dẹ̀ ń ìlú wọn jẹ àwọn hàmì ìgbà kò yẹ àgbà yìí pé ìlú ìfẹ́ ìlú àdámọ́ káàdì ẹ̀ lọ́gbẹ́sì sí kọ́mpútẹ́ńtẹ́ ṣùgbọ́n àjàmọ́ ni téèyàn fẹ́ gbádùn nínú ìwé tí ń jẹ tí ó sì mú tó ọ̀gbìn sí. ẹ̀rí ọlọ́run sọ alára nípa ìwà àwọn ènìyàn ìyá ọba jàdáàbíà ọlọ́run ọba subhanahu wa ta'ala ni yóò forí kú nẹ́kú yóò ta òun bí àyèdè ìdìm wà àyèdè mọ́mìnín. fàṣẹ́bìrù yá olè àbẹ̀sọ́ wọ́n ti sọ̀wọ́ ara wọn palẹ̀ ara wọn jẹ́ nígbà tá a mẹ́bí lọ bá wọn bá nínú ẹ̀dẹ́ àwọn ọ̀daràn náà wọn yẹ kó lè ń jàmbá yẹn. wọ́n ń balẹ̀ ara wọn jẹ́ ọlọ́run fún wọn ń balẹ̀ ara wọn jẹ́ wọ́n ń sọlé ara wọn dáhóró pẹ̀lú ọwọ́ ara wọn àti ọwọ́ àwọn onígbàgbọ́ òdòdó pàṣẹ bí o yá ó lè torí bẹ́ẹ̀ o ẹ̀yin fẹ́ bá olú ayọ̀ àlùfẹ́ ẹ̀yẹ́ ọlọ́wọ́ bá kódà dáàbò bo ìlú wa nínú nítorí pé ìfẹ́ ìlú èèyàn ọlọ́run ọba sùhánà wò dàcàlà ó fún wa nínú nípa abátẹ́lá ọba náà ní israel wọn ni ọba ẹlẹrẹ alànà kọ́ọ̀tìlà fi ṣẹ̀bí ìlìlà kí ni ṣe wá dáa ní ìjà lójú ọ̀nà ọlọ́run wọ́n kọ́ ni kò kúrè jìnnà mí ń tìyà ìlẹ̀ wà àdìlẹ̀ ìlẹ̀ wọ́n sì ti mú wa jáde kó nílé wa àti lọ́dọ̀ àwọn ọmọ wa eléyìí wà lóko tó bá kọ́rọ̀ áyà ìgbà àti mẹ́rìndínláàádọ́ta àwọn àhàdìsì kẹfẹ́ láàrin ẹni ọ̀gbẹ́ ní bá jà tí wọ́n wá pa nítorí dúkìá rẹ̀ lọ́wọ́ ṣẹ̀lí nítorí ara ilé rẹ̀ wọ́n fi pàpà wọ́n ṣẹ̀lí nítorí ẹ̀sìn rẹ̀ wọ́n fi pàpà wọ́n ṣẹ̀lí nítorí ẹ̀mí rẹ̀ ni wọ́n fi pàpà wọ́n ṣẹ̀lí nítorí ààyè rẹ̀ sọ́wà ni wọ́n fi pàpà wọ́n ṣẹ̀lí. ayọ̀ àti òṣèlú náà ìlà àdàlà wọ́n fẹ̀ yára sí àdéhùn lọ́gbàdúrà tẹ̀ máa ń gbọ́ yẹn kì í sàdéhùn tó rìn lẹ́wọ̀n. wọ́n làǹdẹ́bì lọ́sọ̀ọ́ wọ́n parọ́ màǹdẹ́bì kí ni àdéhùn náà òun náà ní kọ́kọ́lì àwùjọ ní mínà ìmáàlì ìnígbẹ́ẹ̀lú ọwọ́ àná ìmáàlì ìparọ́ máa nẹ́bí ẹ̀yọ́ nígbà gbọdọ̀ àgbélẹ̀rọ àdéhùn tó ń dìbò lẹ̀ àkóyè ọwọ́ ìtajà ìṣèkìlá àti ìwọlẹ́kùn ìṣèkìlá ìṣèkìlá في مشارق الحظ ومغاربها استكبروه وقولوا إليه إنه هو الغفور الرحيم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 torí bẹ́ẹ̀ wọ́n bí yẹn ti ìbẹ̀lẹ̀ yẹn gbé fún ọba àti ẹ̀ma bí yẹn bẹ́ẹ̀ ìbẹ̀lẹ̀ yẹn ti rí jẹ̀mú yẹn. ṣùgbọ́n pásọ̀ bá wà nínú ìmáàlì yẹn la pé kò rí lẹ̀. tòun bí bẹ́ẹ̀ náà Islam sọ pé ká má fẹ́rẹ̀ ìlú wa. ṣùgbọ́n dáàbà fẹ́rẹ̀ ìlú wa ó ní ibi àwọn àkéèsí àlámọ̀rí kan ibi tá à ń lọ bẹ̀rẹ̀ yẹn. ìnífẹ̀ẹ́ ọgbọ́dọ̀ débi pé yóò fún ìlú ní àyùwádà wáyúbára ìfẹ́ yẹyẹ àti ìkórìíra nítorí ìlú yẹyẹ ní nǹkan tá a fẹ́ gbọ́dọ̀ ṣọ́ra fún nìyẹn ṣebí mùsùlùmí làwọn ọba dẹ́dàdẹ́ ti di ó yá wa yípa wa dáa jẹ́ mùsùlùmí ìnàmọ̀ wàlíyìí okòwò wà wọ́n sọ̀rọ̀ ẹni tó jẹ́ alátìlẹyìn yìí tọ́jú ẹni lẹ́yìn gbọ́dọ̀ gbàdé lẹ́ni bẹ̀rẹ̀ yẹ́nyẹ́ òun ni Allah wa rasuluhu àti òjijì ọlọ́run lẹ́ gbọ́dọ̀ nífẹ̀ẹ́ nífẹ̀ẹ́ tẹ̀lé wọ́n lẹ́dí iná àmọ́nù àtàwọn onígbàgbọ́ òdodo. kódà kájọ máa gbèlú àti èèyàn á fẹ́rẹ̀ rẹ̀ pé tó aráàlú wa ní gẹ́gẹ́ bí ìwọ hákùlì yìí pálájọ gbéjọ ni wa. ṣùgbọ́n tí ọba ní Islam ó ti dín ó ti gbòòrò. bẹ́ẹ̀ ti bí. àwọn onígbàgbọ́ òdodo òun lẹ gbọ́dọ̀ gba sí wọn ọlọ́run wá níwọ̀ àwọn onígbàgbọ́ òdodo alẹ́bí náà yóò fi ìmọ̀ náà sọ̀rọ̀ àwọn tí wọ́n kírun ni o wọ́n zaka àwọn tí wọ́n yàn zaka wọ́n á fún mọ̀rọ́ kí ọ̀hún wọ́n dẹ̀ tó máa ń kíjà máa ọmọ àti kọ̀kọ̀lọ̀kọ̀lọ̀ ọlọ́run ẹni yóò tọ́ bá wá nífẹ̀ẹ́ ọlọ́run ọ̀yìn fọlọ́run òun fún láti lẹ́yìn ní tẹ̀lé ọ̀rọ̀ sóòlà àtòjíṣẹ́ ọlọ́run wọ́n lẹ bí iná amọ́nù àtàwọn onígbàgbọ́ òdodo. na nà ìgbàlá ẹgbẹ́ ọlọ́run yẹn ẹ báwọn yẹn ní pátì káàkiri ẹ pátì ìtọ́lọ́run gidi àwọn ẹgbẹ́ ọlọ́run yìí ó àwọn ni wọ́n kò rí eléyìí wà ní sọ́ọ̀tì káyà márùnléní àádọ́ta sí mẹ́rin sí ní ọgọ́ta. ayọ̀ àmùsùlùmí náà ìbádàlá. nítorí ẹ̀ láti máa fi yàtọ̀ sáàrin kí ni wọ́n pè ní àlùwàtọ̀ èdè lárúbáwá ni àti àlùwàtọ̀ ní ìyá. èèwọ̀n tó ń pè ní àlùwàtọ̀ òun náà ní agbègbè tó ti kọ́ láàlà bí ká sọ pé nàìjíríà ni ọ̀yọ́ tètè ní ìsẹ́yìn nìyí agbègbè tó láàlà táwọn ẹ̀yà kan gbé bẹ́ẹ̀. ṣùgbọ́n agbègbè yẹn wá nìyí nǹkan kan tó wọ́pọ̀ yàrá kí àwọn mùsàràkà àwọn ìṣesí kan tó yẹ pé wọ́n á ní ìjọba akẹgbẹ́ lórí ẹ̀sùn wọ́pọ̀ bíi nífẹ̀ẹ́ ìdáàbòbò ìlú ẹgbẹ́ ológun òsè ní wọlé ẹ̀sìn gẹ́gẹ́ lè so nípọ̀ èdè lè so nípọ̀ pé ẹ má jà bèbè yìí jẹ́ àìsèdè bẹ́ẹ̀ ti ń sọ yẹn nínú àwọn míì tí wọ́n káwọn ọmọ wọn Yorùbá mọ́ ẹgbẹ́ kò sí nǹkan ọmọ mi ọ̀sán bí ṣe ń ké ìbò bọ̀ bẹ́ẹ̀ ni wọ́n máa kí gbogbo ẹ̀ bọ́ tí ò tẹ̀ ní ní tùmọ̀ rárá bí ní ìsọ̀rọ̀. bákan náà nù kẹtí máa ń so ní bọ̀dí ẹ̀ bá jọ ń gbèrú nàṣíhà máa ṣe kìlọ̀kìlọ̀ ẹlòmíì nítorí pàṣẹ ọjọ́ mọ̀ ọdún ọ̀gbọ̀dọ̀ sọ láì ìlú ẹ̀gbẹ́ àtọ́ sọ́mọ àlè ìlú yìí sì ni ní sọ̀rọ̀ sílùú bẹ́ẹ̀ ni ní sọ̀rọ̀ sílùú ṣé òun ò sínú ìlú sóun ò sínú ọmọ ìlú ánìdì nàṣíhà nínú nǹkan tí máa ń pani pọ̀ tá a bá jọ ń gbèlú nìyẹn bí alẹ́ amúrò bìlì màrúf wọn náà yọ ánìlì mọ́ nìkàrù yọ máa wáyé àjọ ń gbèlú ìtàrọ̀ máa wà nínú nǹkan tí ó koni pọ̀ gbogbo àwọn ọwọ́ alápọ̀nlé bíi dọ́gba bíi àmánà dọ́gba àmánà ìsàmójúkúò yọ máa wáyé aburú tó bá fẹ́ gbajúmọ̀ nílùú tó fẹ́ mọ̀mọ́ ẹ̀wọ̀n bí irú ìlú wa ní ìsìn ògùn ló fẹ́ mọ̀mọ́ ọ̀dọ́ wa nílùú àyè kẹ́ni kẹ́ni ọba sọ ah, ẹ̀kọ́ burúkú ọmọ fẹ́ máa fi ròyìn wa ló ti fáwọn ọmọ yahoo yẹn báyìí bí ìwọ́n pọ̀ sí. ogun yẹn ni ẹni bọ́ ní kí ah, ẹ ń gbọ́ láwọn sẹ́yìn mẹ wọ́n gbájú ogun bẹ́ẹ̀. ṣé àní sọ ẹ má mẹnu mélé ni o ẹ mọ̀ kọ́rọ̀ yìí tẹ̀sán jáde káàkiri ayé o àjọ tìlọ̀ fúnra lórí aburú tí ọ̀yẹ́ kọ́ nẹ̀. ìbáwọ̀ aburú tí wọ́n fi gbà nẹ́bì dìde ó ṣe ní ohun tí wọ́n kọ́ ọ́ sí ayérayé tá nẹ́bì ń ṣèkìlọ̀ fún ọ lórí ẹ̀ òṣìṣẹ́ ọlọ́run ò sì pa mọ́ sébì ìsọmọ mẹ́kà sélùjọ àwọn adá tó mẹ́kà tó inú nǹkan ọjọ́ kó wa jọ òun náà ní láti máa pèsè ìwà dáadáa ìwà alákọ̀ọ́lé bákan náà àwọn áǹzìmọ̀ ìlétò ìlétò bóyá àwọn ìgbìyànjú tíjọba ṣe ṣe bóòlù àṣẹ níbàjẹ́ ìgbìyànjú ọmọ ọdún yọ ń tòótọ́ bóòlù àṣẹ níbàjẹ́ ẹwà dáhùn tó ń ṣẹlẹ̀ káàkiri àwọn yẹn bá tún ní kíjọba máa la gọ́tà agboolé ìtẹ̀kùnlá àyà ìbádàlá ẹjá bẹ̀rù ọlọ́run ọba wọ́n ṣe títì tẹ̀ ìpẹ́ sí wọn sójú títì báyìí àti ráwọn èèyàn tí wọ́n dìde láwùjọ wípé ọya ẹjá lọ kóyè pẹ̀ yìí ìgbìyànjú tíjọ ọmọ ń ṣe nìyí ó ti ṣe léyìí náà níjọ kẹmọ fún abdullah ọmọ wà ní bàdẹ́mẹ̀ àdìbí àgbàlagbà fá ó ti sòkò níbi ọ̀nà tí ìjọba ọ̀yọ́ ẹ̀ sí gómìnà ọ̀yọ́ ṣe títẹ̀ ṣe níbi kòtò tí ẹ̀yọ́ fi fún abẹ́ bíríìjì ẹ̀ báyìí ó ti sùn báyìí ó kí ló padà bẹ̀rẹ̀ agbada sí yóò padà bàjẹ́ láìpẹ́ tó bá yá wọ́n tún bá pépè fi jọba. inú àwọn nǹkan tó kó wa kọ̀ pé àjọ jọmọ lu bóò ni a ṣe ṣe sàkọ́yè ìdílé àǹdí nìlọ àwọn ètò tí wọ́n gbé lẹ̀ àwọn òfin tó yẹ pé kọ̀ọ̀tà kò ṣẹ̀ríyà ṣùgbọ́n ká wá gba ti ìlú yẹn kì í ṣe pọ́ wà tó sàkàlẹ́ ti ṣẹ̀ríyà o wọn ò sì lè gbá yẹn mú sí ọ̀bá fẹ́rẹ̀ ìlú àyàfi tó bá já sí pé ìwọ̀n kẹ́ lọ éèsì ìlú débi wípé ntọ́jọ́rẹ̀ ẹ̀yẹ̀ rẹ tó yẹ kó mójútó nílùú tó wà ó ṣe ọ̀rẹ́ yẹn mẹ́sẹ̀ rí àjẹpẹ̀ wá lọ síbẹ̀ ọ̀wá ṣe nígbà yẹn abọ́lọ́gùnlé àràmù nílùú tó wà tó nígbà yẹn ajá sí pé òfin ọlọ́wọ́ bá máa bọ̀ ó ń lo ìṣẹ̀rí àti máa gba ọ nìyẹn àbẹ̀dẹ̀dẹ̀ kọ́ ọwọ́ àgbà dójú ẹ̀ débi pé ìlú rẹ lọ́wọ́ àgbà tiẹ̀ débi pé ó lé kéèké ọlọ́wọ́ ó lé kéèké òjijì ọlọ́wọ́ ẹ̀rù ẹ̀bẹ̀ ní dị èmi ẹ̀bẹ̀ ọ̀rọ̀ lórí lè tá à ń sọ yẹn já gbé tẹ̀sí lẹ̀ ẹ̀bẹ̀ bí ròyìn láwọn aláṣọ náà tẹ́wọ̀n ní tàbà wọn ọ̀pẹ tó jákujáku yẹn gbọ́dọ̀ mọ́ àwọn aláṣà àwọn òun aláṣà kú wọn ń kó gbogbo àwọn kiri gbogbo agbóògùn wọn kó káàkiri ẹ má kú mọ́ wọn ọ̀rọ̀ àṣà ni nínú kẹta fi balẹ̀ yóò bá jẹ́ ọ̀kẹ́ nú ẹ máa dá ọkọ̀ àṣà ẹ máa sọ̀rọ̀ máa àwọn eléyìí sì fẹ́ pàṣàrẹ àtàbò tó bá jáza ìdí káwọn sọ òfin ní gádébìlà òfin àtàwọn nǹkan ẹ̀mí tí wọ́n mọ̀ nílẹ̀ Yorùbá tó sì jẹ́ nǹkan tó da tó ṣẹ̀rí ọ̀tà kù sásà wa tẹnu ẹ̀ bọ̀ lọ́sọ̀ pé yàtọ̀ ń bẹ láàrin àlèwàtọ̀nù wàlúwàtọ̀ ní ìyá ẹ wá lè sọ pé ní àlèwàtọ̀ ní ìyá ní èdè èdè lọ́lọ́wà ó lè ní òun ló ń pè ní wàtọ́lé ìyá òun ní kéèyàn gbé gbogbo ìpìlẹ̀ tí Islam bá tó bá gbé wá kàgbé sẹ́gbẹ̀sẹ̀gbẹ̀ ìtùwọ́ba bá tiẹ̀ lọ. ìlú eléyìí tá à ń ṣe lọ́wọ́ yìí èyí sọ̀rọ̀ fẹ́ máa ṣe wá sí àmẹ́fà tàbí ṣe é máa káyà fún wa. òun ní kéèyàn gba tìlú aláàtọ̀rí ìkọsílẹ̀ ìlíyà nílànà tàyè mọ̀kẹ́mọ̀kẹ́ aláàtọ̀rí ìkọsílẹ̀ ìlíyà nílànà àwọn aláìmọ̀kẹ́ náà oye bẹ́ẹ̀ lè yẹn ti gba bìlú kéèyàn máa lọ sún àdìsí dáadẹ́bí sọ títí kùtù lọ́dẹ̀ kó ń sun àkáàkà náà lèmọ́n àwòmọ̀lùmọ̀ ọ̀yọ́ ọmọ ìyá rẹ lọ́wọ́ tọ́jà lábòsí abẹ́ńdà àtàbòsí fún ó sì lálàyé dáadẹ́bí lẹ́fà yọ sallallahu alaihi wasallam nígbà tá àdẹ́bí sọ láàfẹ́lá sọ̀rọ̀ yẹn tí wọ́n bèèrè lọ́wọ́ òjíṣẹ́ ọ̀nà sallallahu alaihi wasallam pé agbọ́ ọ̀tẹ́ni tó sàbòsí fún dáhùn rẹ̀ lọ́wọ́ ọ̀kẹ́ ìfà ọ̀tún òhùn ọlọ́run lè máa ní. bóò ni màá fi ran ẹni tí ó sàbòsí lọ́wọ́ òjijì ọlọ́run dà káàkó olùkọ ọkọ̀ yẹn ní ìyẹn lẹ́yìn. gbọ́wọ́ ẹ̀ mú ni kó fi má sàbòsí mọ̀ ṣùgbọ́n lọ́dọ̀ tí wàá ìdúkùtù làwọn ó tù sí o. agbọ̀ngbọ́dọ̀ rọ ọmọ yẹn lọ́wọ́ ọmọ ìdúwò ni ọ ọmọ ìfẹ́yìn ìwọ́lẹ̀ nǹkan ọmọ ìdúwò ni ọ àà ọgbọ́dọ̀ rọ ọmọ ìyá rẹ lọ́wọ́ ó dàkọ́ wà lórí ìbàjẹ́ eléyìí ìlànà àìmọ̀kẹ́mọ̀kẹ́ irú eléyìí ni wọ́n pè ní àlèwàkọ́ ní ìyá tá a gbọ́dọ̀ ṣọ́ra fún ayò ayò ìlú náà ìlú àdàlá ẹ̀yẹ rúṣẹ́ ọlọ́wọ́ ọba ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́wọ́ ọba ìjọmọ ọ̀yá òkú wọ̀tò àkídà ìjọmọ ọ̀yá pàjọ jẹ́ mùsùlùmí à ń fa òwà àgbàdo mínísọ̀ tó wájú ẹlẹ́wàdàn ó sì rinlẹ̀ nínú ẹ̀sùn tó tún tẹ̀sùn wọ̀ yorùbá jọjọ́ mọ̀ ya ti aráàlú lábẹ́ lọ títí ló bá tó kó ló fi àtò àbí dàbí náà bí ká máa ròyìn àwọn ará ilé ànẹ́bí tí wọ́n bá lọ lákọ̀tọ́ látẹ̀fẹ́ ọba gbà fún ànẹ́bí sọlọ lọ́wọ́ àdìsílẹ̀ ṣùgbọ́n ará ilé ànẹ́bí sọlọ láwọn làwọn tí wọ́n gbà fà. tọ́ba já sí pé ńsọ́jọ́ bọ̀ olúwa bá lọ jẹ́ mùsùlùmí áà ah, alihamudulilayi dáadáa kún dáadáa nìyẹn ṣùgbọ́n kì í ṣe mùsùlùmí ìjọ́mọ̀ ọ̀yá àtẹ̀sìn yẹn òun sáǹfààní ó sì rinlẹ̀ ọ́ tẹ̀sùn wọn ibi ọmọ ya àdìgbé lula o ẹ má gbàgbé kọ́wọ́lá rọ́ọ̀tìbù azza wa jalla ọ̀lẹ́kẹ́ ìdùnnà màlúmọ́ fi lóun náà fi kọ́ wa aláwọ̀ mọ̀mí ní ọmọ ìyá ni wọ́n fa abúlé bẹ́ẹ̀ náà àkọ́wé yìí kò wọ́n tẹ̀kù fa àlùmọ́ tó hàmọ́ nínú ọ̀rọ̀ bí ojú dọ́là ní alimọ́sílẹ̀mù akọ̀lẹ̀ mọ́sílẹ̀mù mùsùlùmí ọmọ ìyá mùsùlùmí kọ́dà ní ẹ̀rọ àjọjọ́ ọmọ ìlú náà. àwọn àyùbá wa ọ̀rọ̀ pọ̀ rẹ̀ pẹ̀lẹ́ ìjọ wọn ẹ má kẹ́yìn ara yín ẹ má kọrin ara yín ẹ má kẹ́yìn ara yín ọ̀pọ̀lọ̀ ìlà àdàlọ́hì lẹ́kọ̀ọ́ ọmọ ọ̀yá ni ó ti máa yé wáyé ọmọ ti yẹn lọ lágbára tí bá ń wáyé nínú tọ́bi ti yàtọ̀ sí ẹ̀sìn èèyàn dání o láì ní wàá sọ pé bóòlù àti wàá sọ̀rọ̀ ونفعني الله وإياكم لما فيه من الذكر والذكر الحكيم نسأل الله تبارك وتعالى آه، أن يجعلنا من المؤمنين المتقين المتحابين في الله سبحانه وتعالى قوموا إلى صلاتكم رحمكم الله تعالى